ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الحمد لله الذي بيده الحكم والأمر والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún أبا ọba wa ọba Allah ọba tí ó gbé ìdarí ayé sọ́wọ́ ara rẹ̀ àwọn ètò àti ìlànà òṣèlú bá ti máa ṣèlú ọlọ́mọba alánìkan lójúwé fún wa òun ló kọ́ wa ní àwọn ọ̀nà tágbà tí a fi darí ìlú tí ló fi rọrùn ọba yìí náà lọ́ba tí ọlẹ́tọ̀ láti pàṣẹ lórí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ wípé báyìí ní kẹsì máa darí ìlú ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí tẹ́ bá ti ń ṣe báyìí ẹ máa ní fọkànbalẹ̀ ẹ máa rẹ́sìnsìn ẹ máa ró jẹjẹ ẹ máa rówó ná ọkàn yóò balẹ̀ ọlọ́run tó sàlàyé gbogbo eléyìí fún wa sínú Al-Qur'an ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá nábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ wa Muhammad òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ jẹ́ pé kò sójú ọ̀nà tó gbogbo ti pè lẹ́sìn tá a bá ti bá náà alukur'an àgbélẹ̀rọ ẹ̀sìn ni ọlọ́mọba aláàkúnmọ́já bá wọn sí gbogbo àgbélẹ̀rọ bídíà ni gbogbo bídíà ìṣìnà ni ànú ni kọ́lọ́mọjá sọnù gbogbo àwọn tó ti sọnù kọ́lọ́mọba dá wọn padà sójú ọ̀nà èyí tí a fi ṣàǹfààní fúnra wa ní àárọ̀ yìí òun náà ni àṣìyásátú wàdìmùkọ̀tíyátú wàlìntìkàbát wàlìsìláà òṣèlú ká máa ṣèlú ká máa darí ìlú ìhà olè síkọ sí ìlànà tá a fi ṣèlú léyìí tí ọlọ́run bá aláà ní ká máa lò ó wà ní Islam ìlànà táwọn òyìnbó gbé kalẹ̀ fún wa ká máa fi ṣèlú ká máa fi darí ìlú jápè ní democracy afẹ́sàlàyé lérí ẹ̀ káwá vóòtì fáwọn tí wọ́n fẹ́ gbé democracy náà ró lórílẹ̀-èdè wa àbí bòmí náà tí wọ́n ti ń ṣe ìhàwó lẹ́sìn kọ́ sí àṣíyásátú ẹjá bẹ̀rẹ̀ lérí òṣèlú wọ́n ní juz'un la yajazza min al-islam òṣèlú ara ìsìláàmù ni a lè rí yọkú nínú islam wípé ká ṣèlú ká darí ìlú ká bójútó ká fara ìlú lẹ́tọ̀ọ́ rẹ̀ kí gbogbo wa tí wọ́n bá yàn sípò àwọn tá a máa ṣèlú ká máa fáwọn aráàlú lẹ́tọ̀ọ́ wọn wọ́n ní ara islam torí pé òṣèlú pín sí méjì àṣeyásátú alìsìlámíyà wọ́n siyasatul gharibiyya òṣèlú ti islam àti òṣèlú àwọn kèfèrí èyí tí islam gbé wá òun náà ni òṣèlú tọ́lọ́hun èyí tí àwọn òyìnbó táwọn gbé wá àwọn kèfèrí òun náà ni democracy wọ́n ní tí wọ́n ń pè ní àsíyásá هي تدبير شؤون الدولة بشريعة من الله òṣèlú èyí tó dáa òun náà ni ìdarí ìlú pẹ̀lú òfin tó lọ gbé kalẹ̀ fún àwa tá ń bẹ nílé ayé sọmọ pé Islam yìí sọ̀rọ̀ nínú mọ́sálásí nìkan bó ti sàlàyé fún wa kírun ó sàlàyé bá ṣe gbààwẹ̀ bá ṣe lọ hajj bá ṣe yọ sàká bẹ́ẹ̀ náà lọ sàlàyé bó láṣe darí ìlú Allah subhanahu wa ta'ala ọkọ̀ sẹ́nu al-Qur'an al-Karim ipé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ̀sì tẹ̀lé Muhammad tí mọ́ná sí tẹ́lẹ́lẹ́kẹta jẹmọ́ wà ó lè amúrí minkum ẹ̀sì tẹ̀lé àwọn tí wọ́n darí ìlú àmọ́yẹn oníklaus lópin ìgbà tí wọn ò bá ní káwá yakọ̀ ọlọ́run láàmà tẹ̀lé wọn innama ta'a fil ma'ruf wọ́n ní ká tẹ̀lé ẹni tí kìí ṣe ànábì ọlọ́run a máa tẹ̀lé níbi tí ọba ti ya pa tọ́lọ́n wọ́n ní máa darí ìlú pẹ̀lú àgbékalẹ̀ òfin ọlọ́run wọ́n ní ara ẹ̀sìn ni li tahqiqil masalih kí gbogbo àwọn aráàlú kí wọ́n lè ráǹfààní lábẹ́ ìjọba náà lábẹ́ òṣèlú yẹn وتعطيل المفاسد أو تقليلها wọ́n ní àbí kọjẹ́ pé òṣèlú yẹn yóò mú aburú tó wà lù yóò mú kó àbí yóò rí tí sí aburú yẹn ní pọ̀ púpọ̀ mọ́ ṣẹlá islam òun náà ni àṣìyáṣà ìdarí ìlú òṣèlú nínú Islam òun náà ni kí a máa fún àwọn ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ wọn nínú ìlú tí kálukú bá sì ti ń gbẹ̀tọ́ rẹ̀ a máa fún àwọn tí wọ́n darí wa lẹ́tọ̀ọ́ wọn àwọn tí wọ́n darí náà fáwọn náà ní ẹ̀tọ́ wa àwọn kan wà lókè àwọn kan wà sálẹ̀ àwọn tó wà lókè ọmọ gbádùn wọn ò máa sá fún wa àwọn tá a wà ń sàlẹ̀ náà àní máa lépa àwọn tó wà lókè àní máa lépa àwọn láboró torí pé wọ́n ti fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ ilé ayé wa rójú yọra yìí àdèmùkọ̀rọ̀tìyọ́tù àdèmùkọ̀rọ̀tìyẹ́tù kẹ́límà wọ́n ní democracy ní tiẹ̀ wọ́n ní ìlànà òṣèlú kan lòun náà kalimatun laysat arabiyya kìí ṣe èdè lárúbáwá ní democracy àdìmọ̀kọ̀ọ̀tì yẹtù yẹn kìí ṣe pé èdè lárúbáwá ní o democracy náà ni wọ́n yí padà wọ́n ní ìyá mustaqatu minal yunaniya àwọn yunan wọ́n ní ọ̀dọ̀ wọn ni wọ́n ti mú èdè yẹn ìtumọ̀ democracy ni hukumu amatin nas hukumu عامة الناس أو hukumu sha'abi أو man ينوب عن الشعب ìdájọ́ àwọn èèyàn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run lérí ilẹ̀ tó jẹ́ pé àwọn yẹn àwọn ni wọ́n pọ̀ jùlọ wọ́n wá gbé kalẹ̀ fáwọn yòókù wọn ìpé ẹ̀fìtọ́lọ́nlẹ̀ èyí táwa gbé kalẹ̀ láàmà lò àwa àtẹ̀yìn ájọ máa lò dágbé ní democracy ni ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa ilé yọ dàrú lọ́wọ́ gbogbo àwọn àlàmà definition democracy Abraham Lincoln òun náà ti ṣàlàyé tiẹ̀ gbogbo àwọn àlàkà wọ́n ní government of the people uh, by the people not by Allah by the people for the people sẹ́rí pé wàhálà dídé ètò ìṣèjọba àwọn aráàlú by the people government of the people ìṣèjọba àwọn aráàlú by the people àwọn aráàlú náà ni ó ṣàlàyé bẹ́ẹ̀ sì máa ṣe kìí sọ lọ́hùn for the people àwọn èèyàn náà lẹ́ẹ̀ máa lò fún ajẹ́gbẹ́ àwọn nǹkan nínú wa ni wọ́n gbé ètò yẹn kalẹ̀ wọ́n mọ̀ wá lò lè rí wa àwọn èèyàn yẹn bọ́pọ̀lọ́ wọn bá ti wá dọ̀tí sí bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbé ètò ìjọba yẹn kalẹ̀ nígbà míì tí Islam rí ní ìmọ́lẹ̀ àwọn máa rí lókùnkùn ìdí Islam rí lókùnkùn àwọn máa rí ní ìmọ́lẹ̀ ìdí Islam rí lórí burúkú lọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ti lè ṣe báyìí ọwọ́ wàhálà nìyẹn àwọn sọ pé oríire ni etí láàmú rí lóríire àwọn ni orí burúkú ni torí pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òun mọ̀ wá aláyà alámọ̀ ní khalaqa wal latif al khabir ọlọ́wọ́ bá ní sí ìmọ̀ àwọn ẹ̀dá tí mo dá ni wọ́n mọ̀ yìí wọ́n mọ̀ bí tó rí ń bẹ fún yín mo sì mọ̀ yìí tí ọjà aburú tí mo lè yín kò mẹ́rin فيكون الحكم فيه لغير ما أنزل الله wọ́n bá ti wá délẹ̀ báyìí yóò máa jẹ́ pé democracy kìí sí àgbékalẹ̀ ìjọba tọ́lọ́wọ́n bá ọ̀lọ́kánà ti kọ̀wà nínú ha mukhalifatan lefitra àwọn ọmọ akọ́ dá democracy dá democratic system ọmọ dá gan bàbá lò gbogbo ọ̀rọ̀rùn wọ́n ní gbogbo àgbékalẹ̀ wọn ọ̀yà pa àdámọ́ àwọn tẹ́gbẹ́ democracy ilẹ̀ nílùú èbó àwọn gbà pé ọkùnrin àtọkùnrin lè fẹ́ra wọn lẹ́bẹ̀ẹ́ democracy ẹ̀mí wọ́n ti introduce sáà náà bí àwọn èèyàn wa ni wọ́n yarí pé ah, ah, àwọn òṣèré burúkú democracy lè bẹ̀rù bá a ṣe ń sèmí àlùfẹ́tọ́ra ọ̀yàpá àdámá lè ṣọ̀bọ́nà sí dáwà gbogbo tí democracy gbé lọ́wọ́ ó àpúrúfù rẹ̀ òdí democracy ó lé ẹ̀sìn wọlé ibi táwa ti sọ̀rọ̀ afẹ́ sèlú ẹ má máa sọ bọ́lọ̀ ń sọ mọ́ yìí táwa bá fẹ́ government of the people àbí by the people ni not by Allah kì í ṣe Allah ló máa sọ ọ́ wọ́n ní ẹgbẹ́ sùn sẹ́gbẹ́ kan wọ́n nígbà mí yọ ìyapa làákàyè yọ ìyapa làákàyè bí kí yóò ṣe ẹbọ lẹ́tọ̀ọ́ pé freedom of religion kálukú ọmọ ṣẹ̀ṣẹ̀ tó bá wù ú tọ́lọ́run òsì fẹ́ ká ṣẹ̀sìn mí lẹ́yìn Islam wọ́n zina wọ́n sì ṣìnà lẹ́tọ̀ọ́ àwọn ilé aṣẹ́wó lọ rẹpẹtẹ ìjọba tó máa gba owó táàkì lọ́wọ́ ìjọba democracy wọ́n rèpù ni wọ́n máa báyàn jà sí wọ́n yẹ báyàn jà sí pé èèyàn ṣe sínà àgbékalẹ̀ ìdarí òfin ọlọ́run lérí ilẹ̀ sí ni pé agbọ́dọ̀ ṣẹbọ agbọ́dọ̀ ṣe sínà wọ̀rìbá owó èlé democracy àwọn àbúrò pé interest bank yẹn dáa ẹ máa gbà ọlọ́run sì ṣe ilé wọ̀ وأحل الله البيع وحرم الربا ọlọ́run ṣe owó èlé ọlọ́run ṣe léwọ̀ wọ̀ṣúrúbìl hamur ká mutí wàlmẹ́sẹ̀ ká dálé ọtí ilẹ̀ àwọn èèyàn máa yí inú kọ́tà wọ́n máa ní kánsà káwọn èèyàn ká máa ní àrùn jẹjẹrẹ a ṣe lè sìgálẹ̀ káwọn èèyàn máa fa èéfín kásílé tẹ́tẹ́lẹ̀ naija bet america bet náà wà london bet wà gbogbo bet bet yẹn pọ̀ káàkiri ayé lábẹ́ ìjọba democracy you are free láti ta tẹ́tẹ́ ọlọ́mọsẹ̀ ìṣàánú wa nílòdé tí gbogbo àwọn àgbékalẹ̀ tí wọ́n yìí tó fi yíwọ́ báyìí fẹ́ tó fi yíwọ́ ẹ̀gbọ́n ti yíwọ́ nìyẹn gbogbo ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe torí wàhálà kẹ má ní problem democracy gba aláyè pé ẹ má ṣe jìbìtì ń kọjá ma ẹ̀yọ́ mọ̀ ya gbogbo àwọn tí wọ́n láwọn fẹ́ sí democracy làwọn fẹ́ gbé dìde ayé democracy láwà tí wọ́n bá lọ́tán lọ́tán bọ̀ ẹ́rì pé wọ́n fẹ́ jalè ní tí wọ́n di pé kálukú wọn kó owó bó ṣe wù ú ìṣẹ́ àti ebi yóò máa wá ṣẹlẹ̀ lérílẹ̀èdè àwọn kan máa sọ pé àwọn tí wọ́n gbé democracy wá sí Africa torí nǹkan lò tẹ́lẹ̀ wọ́n ní ọ̀dọ̀ tí wọ́n dáa mo ní ẹ lè mọ̀ bọ́ dáa bí ọ̀dà ọdígbàtẹ́ bá dáa ní wọn àgbákò tí wọ́n rán lábẹ́lẹ̀ kìí ṣe kékeré. torí gbogbo ẹni tí ó bá ti lòfin ọlọ́run yóò máa ṣàbòsí yóò máa balẹ̀ jẹ́ yóò sì máa ṣe àìmoore sọ́lọ̀ وقد أخبر الله عز وجل في كتابه أن الحكم له وحده ọlọ́run bá aláàdì sọ sínú Al-Qur'an Al-Karim wípé tẹ́bá fẹ́ lo ètò òṣèlú ìmì ọlọ́run ti fi tíra ránṣẹ́ sí bẹ́ẹ̀ ṣe ṣèlú ó nínú tíra náà ó náà ni Al-Qur'an Al-Karim ọlọ́run bá ní dhalikal kitab ọlọ́run bá ní sẹ́rí tẹ́ra yẹn la rayba fihi kò sí iye méjì ń bẹ́ o huda guidance ni ìmànani lil muttaqin fáwọn tó bá bẹ̀rù ọlọ́run nígbà àwọn olóṣèlú ọ̀bẹ̀rù ọlọ́run ní òjò wọn lo tíra tíra yẹn ni ìwé tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa táàfi ṣòṣèlú ibẹ̀ láti mọ̀ pé ọ̀wọ̀ tó yẹ ká fún wọn lórí nìyí ibẹ̀ ni olórí ó ti mọ̀ pé ọ̀wọ̀ tó yẹ kó wọ́n fún àwọn aráàlú ni ẹ̀tọ́ ta ní láàrin ara wa gbogbo ìlàlùkọ́ ní sàlàyé gbogbo àwọn nǹkan tí àwọn olórí gbọ́dọ̀ kákò lérí ilẹ̀ torí kí ló lè bá dá ọ wà ní kọ́ra gbogbo àwọn nǹkan tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe sílùú tí ìlú fi rọrùn ọ wà ní alukọ́ra gbogbo ìlà àdìsí fọ́wẹ́wẹ́ àdìsí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá di ó wáyé pé ìlànà òṣèlú tòun ìlànà ìjọba tòun lọ́gbọ́dọ̀ wà lérí ilẹ̀ òun náà sì ní ìlànà tó dájú a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní fal hukmu lillahil aliyyil kabir ọlọ́wọ́n alì òun lọba tó ga jù alkabir òun lòun tóbi jù sọ́tù gáfẹ́r àyà ẹlẹ́kẹjìlá alhuk tí wọ́n bá ní alhuk òun náà ní òṣèlú hakimu òun náà ní olórí àwọn olóṣèlú tí wọ́n pè ní ọba àbí president alẹ́ pé ní gọ́vnà pé gọ́vnà wa hákímù wa ọlọ́wọ́n bá ní inil hukumu illa lillah ọlọ́wọ́n bá ní <clears throat> ìdájọ́ orí ilẹ̀ tọ́lọ̀ nìkan ni ó sọ́tù Yusuf aya 40 ọlọ́wọ́n bá ní alaysa Allahu bi ahkamil hakimin kí èsè pé ọlọ́run ọba Allah ní ìdájọ́ rẹ̀ dájú ìdájọ́ táwọn olómi ń dá lọ torí democratia hukumu ìdájọ́ kan náà ni ìdájọ́ democracy òun wá sàlàyé fún ayé pé bẹ́ẹ̀sìmọ́sí ni òun náà láwọn òfin ó sì láwọn ìlànà Suratu At-Tin ayẹlẹ́ kẹjọ ọlọ́run ọba ní afahukumul jahiliyyati yabghun ọlọ́run ọba ní ṣé òṣèlú àìmọ̀kan àwọn aláìmọ̀kan àgbékalẹ̀ ètò ìlú tọ́jọ́ta ìmọ̀kan láwọn èèyàn máa wá máa tẹ̀lé wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́run ọba ní ta ni ìdájọ́ rẹ̀ ta lè dájọ́ rẹ̀ wá dáa tó tó ìdájọ́ tọ́lọ́ dáa àwọn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ iná làwọn ìjọ tí wọ́n ní làákà inú gbogbo àwọn tó bá ní làákà inú tí wọ́n rí àmì ìdájú tí wọ́n máa ń ṣe tọ́pọ̀lọ wọn ò tí kó virus tọ́pọ̀lọ ò tí dàrú ọlọ́wọ́n bá ní àwọn náà mọ̀ pé ìdájọ́ ọlọ́run ló dájú àmì tí ó bá ẹbá ti wà affected mentally ní ọmọ sọ fún mi pé democracy is better democracy dáa gan-an àwọn abẹ́rẹ́ pé kí ni wọ́n ń ṣe mẹ́ gbàdúrà sàlàyé gbogbo ẹ̀ a rí pé ó ti já pàtó ọlọ́run bá wa ọlọ́mọsà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa sóràtú al-Ma'ida aya 50 lọ́lọ́run tá ti ń sọ aya mẹ́rin mọ́ kàyíǹsì tí Allah ti ń fi díẹ̀ múlẹ̀ pé ìlànà òṣèlú tọ̀dọ̀ ọ̀hún ètò ìlú ètò ìdájọ́ lérí nílùú ọlọ́run nítòun ni kẹ́ máa lò ẹ má lo ìmí al-ishraku fi hukmihi kal-ishraki fi ibadatihi wọ́n ní kí èèyàn máa wá máa bọ́lọ̀ ń kẹgbẹ́ látara ìgbé òṣèlú mi kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́n wọ́n ní ọ̀là ìgbà tí èèyàn fẹ́rí kalẹ̀ fẹ́lú mi yàtọ̀ fọ́lọ́n ọlọ́run ni akẹrùn àbí ẹnìkan wọ́n fẹ́rẹ́ kalẹ̀ fún gi ẹ̀gbọ́n tí ń sẹ́bọ̀ ọlọ́run ní kábà pé òun ẹnìkan wọ́n ń pe ẹ̀dá ọlọ́run yàtọ̀ pé tí ń sẹ́bọ̀ ọlọ́run bá aláà ní kápẹ́ ẹran fún ẹnìkan wọ́n ń pe ẹran fún tọ́lọ̀ ń dá yàtọ̀ pé ń sẹ́bọ̀ ọlọ́run bá aláà ní kátẹ̀lé ìlànà àgbékalẹ̀ òṣèlú tòun ọlọ́run gbé tiẹ̀ ó sì ní kátẹ̀lé àwọn kan tó wá gbé tí wọ́n kalẹ̀ ìgbà ẹ̀ má tẹ̀lé ti ọlọ́run eléyìí ni kí kẹ́ tẹ̀lé ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn bí kọ́lá ńlá kọ́lá rẹ̀ sùn ẹjọ́ ọmọ mọ́sálásí ẹjọ́ màyá mi bàbá ti wá ní ànígbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu sáwà gbádùn lérí ilẹ̀ ọlọ́run sáà gbádùn lábẹ́ sọ́mọ ọlọ́run òṣìṣọ́gbọ́n tá a fẹ́ dá sí. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba aláàjò yé wáyé pé kéèyàn máa gbà pé ìlànà ìjọba democracy òun ló dáa kódà ó dá ó ṣe déédéé ṣẹ̀ríà náà tàwọn ní ká gbé méjì jẹ́gbẹ̀ra wọn ah, méjèèjì dáa wọn ti dẹ́lẹ́bọ̀ọ́ bẹ́yàn bá ní ah democracy dájú ṣẹ̀ríà lọ ọlọ́dún ti dẹ̀lẹ́bọ ọlọ́wọ́n bá ní wala yushriku fi hukmihi ahada wala yushriku fi hukmihi ahada ọlọ́wọ́n bá ní ẹmẹ́mẹ́ nìkan kan ní gbogbo ilé ayé kẹwàá máa tẹ̀lé ìlànà ìjọba tiẹ̀ kẹwàá fi tèmílẹ̀ Suratu al ayah 26 ẹnìkan ò bọ́lọ̀ wọn bá ṣẹgbẹ́ tàlọ́ bọ́lọ̀ ń dá sọ́nà nígbà tí ń dájẹ́ wọn tàlọ́ kún ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dálẹ̀ tàlọ́ kún ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dá wa ọlọ́run ní àgbẹ̀ eh, ọ̀nà òṣèlú tẹ́ fi gbádùn lé ayé ẹ̀yìn àwọn eléri káwọn eléri ọmọ ṣe báyìí kẹ́yìn náà máa ṣe báyìí sáwọn olórí ìkan báyìí yẹn máa ṣe má káwọn olórí ọ̀ràn yìí lọ́wọ́ lérí ẹ̀ ìkan báyìí yẹn máa ṣe é káwọn olórí ọ̀ràn yìí lọ́wọ́ lérí ẹ̀ iná gbé ṣẹ̀rẹ̀ àná àmọ́ wá sáré rẹ̀ bí ayé ṣe padà sí ṣẹ̀ríà kò mí pé tí a bá wà lórí ṣẹ̀ríà ànílẹ́nì kankan tí ó máa ṣe ẹ̀sìnmí o àmọ́ wà láàmà darí àmọ́ fún ògbẹ̀lẹ́sìnmí lẹ́tọ̀ọ́ wọn nípa ìsẹ̀mí wọn àmọ́ fún wọn lóúnjẹ àmọ́ fún wọn láṣọ àmọ́ bù wọn ní àmọ́ fún wọn lóògùn ọ̀sibítù tá a bá ní àjọ máa ṣe kí ni àjọ máa lò àwọn náà máa gbádùn lábẹ́ ìjọba Islam ẹnu pé lákùndín iná kan wọlé ẹ̀dì kálukú ọmọ ṣẹ̀ṣẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bá níbi ṣe lò ní Madina nìyẹn àwọn Yahudi wà ń bẹ Nasara wà ń bẹ àmọ́ ìjọba Ọlọ́run ní darí ìlú àdìmọ̀kìrọ̀tíyàtú kóf wàdúlímù wàfíṣk wọ́n ní democracy ẹ̀yẹ́ miami tálà amálẹ̀kọ́ fọ́nká wọ́n ní ìdájọ́ kèfèrí ni o àdìmọ̀kìrọ̀tíyàtú kóf اتفق العلماء المحققون العارفون على ذلك democracy is disbelief èsù kankan èsù èsù oye ní à ń pè ní tọ́gùtù ẹ̀yọ́ miami ìlànà èsù oye onígbìn democracy ní gbogbo wa tí a ń pé ẹ̀yẹ̀ súnmẹ̀ ẹ̀yẹ̀ súnmẹ̀ ẹ̀yẹ̀ súnmẹ̀ láàṣẹ máa sẹ́nu wa kù pé ẹ́ ẹnu èṣù la fẹ́ kù sí ẹ̀yìn èṣù la fẹ́ tò sí. kọlọmọsà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ nínú àyà mẹ́ta ó ní gbogbo ìdájọ́ ètò òṣèlú tó bá ti yàtọ̀ sí ṣẹ̀ríà ọlọ́run ọlọ́run bá ní ìṣe kèfèrí sọ́lọ̀ mi lẹ́yìn náà àwọn alábòsí àwọn kèfèrí àtàwọn alábòsí àwọn oníbàjẹ́ ni wọ́n mọ̀ gbé dání èyí mélòó lọ́wọ́n bá aláàlọ́wà lábẹ́ ẹ̀dẹ̀ bó kéṣì tí wọ́n máa ọ̀pẹ́rẹ́tì ẹ̀ àwọn mélòó jama alikafirun àtàwọn owó jama azalimun àtàwọn owó jama alifásitì káàkiri gbogbo ayé gbogbo àwọn tán practice rẹ̀ ní Britain lamẹ́ríkà àti káàkiri ayé àwọn mẹ́ta tí wọ́n máa practice ẹ̀ nìyẹn tí wọ́n sì gbà pé òun ni solution fún gbogbo ayé wọ́n sì rẹ̀ láti council sharia ní gbogbo àgbáńláyé wípé democracy ní kálukú ọmọ lò ìlẹ́gbẹ́ democracy náà ni hukumu sha'ab ìlànà ètò òlú táwọn kan náà àwọn aráàlú gbé kalẹ̀ government of the people àbí by Allah by kíni jama by the people <laughs> for the people so le work jama ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ àti ìtọ́mì èyàn gbé kalẹ̀ sójú sí lédè ara wọn ọlọ́wọ́ bá aláwọ̀ asàlàyé náà al-Qur'an súra alákọ̀ọ́kọ́ òun náà ni súratu al-Ma'ida ọlọ́wọ́ bá ní wa man lam yahkum bima anzala Allah ẹni tí ó bá ti lè máa dájọ́ pẹ̀lú ìtàsọ̀kalẹ̀ tẹ́ bá ti máa darí ìlú kẹ́ máa sòṣèlú yín lérí ìtàsọ̀kalẹ̀ pẹ̀lú ìtàsọ̀kalẹ̀ àwọn tí wọ́n ní àwọn òṣèṣẹ̀ rí àgbé ìdájọ́ ṣètọ́ làwọn fẹ́ máa lò ọlọ́run ní ni wọ́n ọlọ́run ní kílé àwọn ní gbé kafirun ní àwọn ẹlẹ́ni tí ń ṣe kan kafirun ni ní tí ń ṣe kí náà wá jẹ́ kúf wọ́n sì kéwúké torí hukumu ṣáàbù ọlọ́run sì sọ pé ọmọlẹ́mú yahkum bima anzalallah suratul maida àyà 44 láti mọ̀ pé àdìrógo kálukú ọmọ lọlẹ̀ ṣàdúrà bí ó ṣe síra lókù ọmọ ya wọ́n ya kẹfẹ̀ẹ́rí kó tó wọnú sáré o má ya kẹfẹ̀ẹ́rí kó tó wọnú sáré o ọlọ́pù wọn ni káàsùrù mẹ́yà bí inú ayà mi ọlọ́wọ́n bá ní wọn máa ń lam yahkum bima anzala Allah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá dájọ́ pẹ̀lú ìtàsọ̀kalẹ̀ alukur'an wa ulaika humu zalimun alábòsí wọ́n ti fi ìjọba ìbílísù rinlẹ̀ alẹ́tọ̀sọ́ọ̀lì múnà bí alẹ́kùn lẹ́lẹ́bọ́ a sì lè pè wọ́n ní olè azọ́ọ̀lìmọ́ àwọn tí wọ́n rúdẹ̀ bọ́gẹ́sì lérí kí ọlọ́run ní wọ́n mọ̀ sí fún yín ọlọ́run ní àbòsí ni wọ́n mọ̀ sí fún yín kìí tó ga jùlọ àbòsí tó wọ́n ṣe wọ́n náà ní kí ni jama wọ́n náà ní kí wọ́n máa jí owó yín ó lè wọ́n jà ń bẹ́ẹ̀ kápẹ́ntà bíríkìlà bàbá afọ́gá lẹ́bá ní pọ̀lítísà ní ọ́nì ẹ́ dẹ́tí gẹ̀ẹ́ kí lágbé dẹ́tí gẹ̀ẹ́ fún jẹmọ́ nǹkan tó dọ̀tí torí pé ọwọ́ òní má àwọn bíbí rẹ̀ ń ja dẹ́ndẹ́ ní olè olè yẹn gan kọ́dà àwọn ò rí sí aburú mọ́ wọ́n rí sí ara òṣèlú náà ni èèyàn tí ọgbẹ́ rẹ̀ síta pé ẹ dìbò fún mi tó sì gba tíkẹ́ẹ̀tì hundred million kò wá sí kankan lákàntì mọ́ àwọn kan wá nàró pé àwa ni godfathers kí ló fẹ́ ọlọ́run níbi two million àbí five hundred million àbí one billion wọn ni mo wọ́n àgbékalẹ̀ wọ́n sì gbé kalẹ̀ lóòótọ́ owó yẹn kan fẹ́ fi ṣe ní mo fi dáko ni wọ́n fẹ́ fowó yẹn ṣàbòsí wọ́n fẹ́ fowó yẹn ṣe kíni jama wọ́n fẹ́ fi ṣe súlímù dọ́lọ́rọ̀ ti ní wùláyíká hum hum zọ́ọ̀lìmùn wọ́n náà tọ́gbọ́ tẹ́tẹ́ tàùsàn ibi ó ti tò àbí tọ́rọ̀ kadà fún ọ bá kadà lé ọ lọ́wọ́ kí ni wọ́n náà zọ́ọ̀lì alábòsí ọlọ́mọlá àwọn tí wọ́n bá gbé democracy lọ́wọ́ alábòsí wọn jẹ́ o suratul Maida aya 45 ibi àti máa ń ṣe déédéé nínú ṣẹ̀ríà ẹnì kan bá ti ní democracy lọ́dájú kí ni ọlọ́run pé alábòsí kí ni ọlọ́run kọ́kọ́ pé tẹ́lẹ̀ kèfèrí mọ́ wọ́n mọ́ sí lásìkò nírun tó bá ní democracy dáa ọ̀dà báwo ọmọ pé ìlànà òṣèlú wọn gbèrè ẹlẹ́kẹta Allah subhanahu wa ta'ala oní wa man lam yahkum bima anzala Allah fa'ulaika humul fasiqun ọlọ́run bá ní gbogbo àwọn tí ó bá ti dájọ́ pẹ̀lú ń tásọ kalẹ̀ tí wọ́n darí ìlú pẹ̀lú ẹ̀ oníbàjẹ́ ni wọ́n jẹ́ fásik òbílẹ̀jẹ́ ọmọ ya ọ̀gá náà olóṣèlú oníkan lọ́lẹ̀ bá ẹnìkan wí nínú àwọn tí ó máa ń contest làwọn tó rán làwọn bá lọ́lẹ̀ pa lọ́wọ́ ní lẹ́gbẹ́jà àgbọ̀wọ̀n ẹ̀mọ́ a á ti gbanyẹ́ ti bẹ́ẹ̀ ẹ̀sà ó ní ọ̀rọ̀ yìí ní kẹfà mú ní kẹfà wí ni àbáwí náà ni bá ti bá wí yẹn kò ní disturb yín mọ́ kò sí ìyàtọ̀ láàrin eku ẹ̀mí eku àtẹ̀mí ọmọ èèyàn lọ́dọ̀ olóṣèlú ọya tètè mọ́ tó fẹ́ tara bọ̀ bí ọ̀bùrẹ́ là lọ́ba mú lọ́wọ́ ni bí gbálẹ̀ lọ́ba lọ́lẹ̀ rà lọ́jà ni gbogbo ẹ̀wà lọ́jà ó sun ẹkún nàtíjẹ́ tó dẹmọkọ̀rọ̀ tí yá wọ́n ní kí ni àbábọ̀ democracy látijọ́ ìta àti wọ́n ní ṣar wọ́n ní aburú náà ló bí fún wa torí pé ìpìlẹ̀ rẹ̀ lẹ́yìn asáàsà ha kúfurún wàzólímún wọ̀fíṣp ìsàìmórí sọ́lọ́hún àbòsí ìbàjẹ́ wọ́n ní òun ló pilẹ̀ òun ní foundation rẹ̀ tí foundation bá sì ti dáa ẹ̀yìn miami gbogbo tí wọ́n bá kọ́lé lérí kí ni wọ́n padà ṣẹlẹ̀ yọ padà wò ó lẹ́fì máa gbọ́ tí àfẹ́sìn wọn máa pariwo ká democracy la fẹ́ lò ẹlẹ́gbà fífísì o ẹjáde o ẹdìdé o ẹlẹ́lẹ́ sì di democracy rinlẹ̀ fáwọn tó fẹ́ execute ẹ̀ sẹ́ká fún ọmọ dásí kan báwọn bìtọ̀ ọkọ̀ tó ká kó wọ́ tó ká pvc rẹ̀ òun náà ní agbára ẹ̀ pvc ìtẹgbàájò ní kílẹ̀ fi yí padà ẹ fi yí ráìsì kúrò ní fourteen thousand bọ́ sí thirty thousand. pvc yẹ òní wọ́n fi dágbó ọ̀nà lábẹ́ ìyẹ́ ẹ̀rí tí gbẹ́ yíyọ bọ́lọ́lọ́ àwọn tí ẹ̀rógún ológun stéètì yìí. ọlọ́kadà ọ̀kadà ti gbó onímọ́tò mọ́tò náà ti bẹnu kalẹ̀ àwọn tí ń pín owó wọ́n ti pín owó wọ́n ti náà tán ẹni tó kọ́lé òtítàlé owó èpè ni owó tèmi àti ẹ kẹ́nìkan wá kó lọ kọ́mọlé fi kọ́lé ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa ìgbọ̀rọ̀ wá rí báyìí àwa ní ìjọba ṣẹ̀ríà a sì lágbára láti gbéjọba ṣẹ̀ríà kalẹ̀ àti fẹ́ sẹ̀mí tọ́gbádùn àṣírí ibi tá a kó lọ àfi ìlú wa ìlú wa wá ní àwọn ní ìjọba míì táwọn fẹnu kò lélẹ́rí àfi ìjọba kúfúrú zulimu wọ̀fíìsì ìjọba tọ̀gọ́ọ̀tù yàtàhákàmú ilà tọ̀gọ́ọ̀tù à níbo mi ta fẹ́ lọ abára wa lábẹ́ ìjọba kèfèrí ìjọba democracy ìjọba tó yapa tó yapa humanity ìjọba tó yapa ìfọkànbalẹ̀ ìjọba tó yapa òfin ọlọ́run Allah wọ́n ní bó láṣe sáà máa kí àwọn tá a wí yìí tí wọ́n máa darí ìlú àbíkáwa náà kájọ yìn wọn lẹ́ni tí ọgbà pé democracy ọ̀dà àmọ́ torí àríbi sá lọ làwa náà fi darapọ̀ mọ́ wọn lẹ́mìí wa nísàlẹ̀sàlẹ̀ àgbà pé kófòrò ni zulmu ni fiskù ni aburú ni ẹ̀rọ mọ̀ ya sọ́dá kákáwọ́rọ̀ ká ní ẹmọ́jà bá wọn dáṣe rárá ìdí wọ́n mọ́ sí kíní ẹjí wọ́n máa bá ìjọba yẹn lọ torí pé kò lè ní resort tọ́dá kọ́sàmàlì ulama ila kìsìmì àwọn afá kìsìmì sí méjì lérí ọ̀rọ̀ yẹn mas'ala khilafiyya àwọn afá gbàgbà lágbàlá alimuasirun àwọn tó jẹ́ pé wọ́n ń sẹ̀mí lásìkò democracy ni o kìí sí àwọn tó ti lọ kí wọ́n tó gbé democracy dé o nínú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú nu wọn àbáwọn tí wọ́n bẹ láyé nísìn wọ́n pín sí méjì ìpèsè àlè darapọ̀ máwọn olóṣèlú àbá àlè darapọ̀ àwọn afọ alákọ̀ọ́kọ́ wọ́n ní àtẹ̀rẹ̀ṣẹ́ wọ̀lẹ̀ntìkàbáàtì lèlẹ́hùkùnmí bẹ̀dẹ́ ìrìnmá àǹzánàláhù haram nígbàtí mọ̀ pé ìpìlẹ̀ ìjọba wọn ò dáa táàsì mọ̀ pé kò sọ́gbọ́n tí wọ́n dáa tí wọ́n fi sọ̀ksìdì táàsì mọ̀ pé tí foundation bá ti wọ́ gbogbo tá a bá tò lé lérí ọmọ sí kíni yọ́ mọ̀ wọ́ adarapọ̀ adarapọ̀ ìjọba yẹn ò lè ṣe sóore lófin ìgbà tí wọn bá ti tẹ̀sí ibi tọ́lọ́ ń tẹ̀sí àwọn afọ àkàn dúró lérí ẹ̀yí pé haram èèwọ̀ ni kẹ́ẹ̀kẹ́ gba òṣèlú àbí kẹ́ẹ̀ máa vóòtì fáwọn tí wọ́n ń ṣe òṣèlú àwọn afọ àtàwọn ìwé iṣẹ́ afọ kékeré o ulama ulu umma ni wọn àwọn afọ àwọn àlùmọ̀ tàwàláyé tí wọ́n ń tọ́ wa sọ́nà àwọn ronú wọ́n wò sùn wọ́n rí pé ìjọba yẹn ó ti kò lè pòdúsì dáadáa kankan àfi wàhálà àfi òṣì àtìṣẹ́ àti problems látara àwọn nǹkan tí wọ́n gbà láàyè láàrin ìlú tọ́lọ̀wọ̀n sì gbà láàyè àwọn òsìní lọ́wọ́ ń bi ìgbé ìjọba èṣù ìgbé ìjọba èṣù dìde àwọn onílọ́wọ́ ń bẹ̀. tọ́ ẹ̀yọ́ màyá mi wọ́n lọ́rọ̀ sọ àbí wọ́n lọ́rọ̀ sọ àwọn afá kejì àwọn ni jawasu tarshih al-muslim wọ̀jáwázù alìntìkàbà àwọn yìí ní ọ̀tọ̀ ọtí àwọn rìpọ́tọ́ kò burú kábà wọn dádára pọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn yìí pé a fẹ́ lọ lè yí ìjọba yẹn padà sí ìṣẹ̀rẹ́ ọlọ́ ọmọ yá mi ọ̀rọ̀ ọ̀rùn báyìí ìpètọ̀ ọ̀rọ̀ pásítọ̀ jòkó eríwòyà jòkó àfá jòkó àfáwádé àfáwá ní ànílò ètò amẹ́ríkà mọ́ ètò mọ́kà láàmà sí kíní ìlàmà lò wọ́n ní tó bá fi alọ́kàn balẹ̀ pé tóun bá débẹ̀ personality tóun ní àti owó tóun ní àtàwọn èèyàn tóun ní òun ò rí ṣe wọ́n ní kọ́ lọ ká sì vóòtì fún torí pé wọ́n fẹ́ lọ lè yí padà kí wọ́n fẹ́ lọ lè yí padà jẹ́ máa wọ́n fẹ́ lọ lè yí padà kí wọ́n fẹ́ lọ lè yí padà wọ́n fẹ́ lọ lè yí aburú padà sí dáadáa kọ́nà mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àwọn àfáà kan àwọn sọ pé aláburú ni gbogbo wọn aláburú ni gbogbo wọn aláburú ni wọn aburú torí pé eré ìjọba tó burú ni wọ́n ṣe kíni ni wọ́n wà ìlànà ìjọba burúkú ni wọ́n ṣe kíni ni wọ́n ń lò tábáwádẹ́ ní tí aburú ti kéré láàrin wọn tó ní dáadáa lá díẹ̀ káwá sọ̀pọ̀tì ẹ̀ káníkọ́ lọ lílọ tá a níkọ́ lọ yẹn yọ́ lọ lè di aburú yẹn kù àbáwọn ẹ̀tọ́ tó yẹ kí á gbà mùsùlùmí yóò lè fún wa ní ẹ̀tọ́ wa. àwárà níyàn ẹni tí ń lọ ara níyàn tàbára níyàn rẹ̀ ní ìbádà wípé àti tó àníyàn rẹ̀ o torí àwa mùsùlùmí níbi ń ṣe kí ni ní fi ń lọ òní ọ̀fẹ́rí fún àgbọn tó lágbọn lọ́fẹ́ fẹ́rí fún. tí wọ́n bá ń ṣe mítìnì ò tó bẹ̀ kọ́ lọ fẹ́ lọ lè kírun náà ó fèrè bá gbọ́n àbí fèrè bá gbọ́n wọ́n gbé nǹkan síwájú ẹ̀ báyìí tó ga rèbètè wọ́n yí nǹkan sínú àkàtẹ̀ kò tó bẹ̀ kó yí padà ó fèrè bá gbọ́n àbí fèrè bá gbọ́n ó fèrè bá gbọ́n òun náà láburú àmáburú jẹ́ sí kíní ọmọ níwọ̀nba àwárí pé bó ṣe wà yẹn àwọn fáyẹn wá ní pẹ̀lú mẹ́jẹ̀ mú kọjá pé bẹ́ẹ̀ sí ran lọ́rìn ẹ̀yin lẹ́mọ̀ dictate fún torí kọ́ fẹ́ lè ṣiṣẹ́ nítorí yín ni torí Islam ṣe ẹ máa rí bẹ́ẹ̀. ọ̀kan lè mọ́mù tó ní nítorí Islam làwọn ṣe ń lọ lábárí pé pásítọ̀ ní tó ń kàmbé fún ọ̀tọ̀ ní tẹ́ sọ fáwọn jàmá ọ̀tọ̀ ní tẹ́ ń ṣe ọ̀rọ̀ owó lọ́wọ́ ńlẹ̀ yìí jàmá nínú tá a fà gbọ́dọ̀ sá fún jùlọ ọ̀rọ̀ òṣèlú ni àfọ́ òsì gbọ́dọ̀ má máa báwọn olóṣèlú sọ̀rọ̀ ẹ̀gbọ́jọba ní ń sọ ni pé àfà gbọ́dọ̀ gbìyànjú kọ́ máa sọ òdodo fún àwọn eléré ní kọ̀rọ̀ ìjọba ti pàdé wọn ní gbangba kọ́ máa gbà wọ́n mọ̀ràn kí ẹsẹ̀ pé yẹn máa dojú ti àwọn eléré àbẹ́yẹn wọn máa ṣe jàgídíjàgan pẹ̀lú wọn àbí wọn máa yẹyẹ wọn wọ́n ní lílọ tó fẹ́ lọ yíò wà bó necessity ipe àrọ́gbọ́n dá sí mọ́ àwọn àfáà gbàgbà táwọn náà tún lọ bẹ̀ yẹn àwọn náà kọ̀ rẹpẹtẹ ipe ó lè lọ pẹ̀lú májẹ̀mú pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú kọjá pé wọ́n fẹ́ lọ lè yí wọn padà ní lọ́hùn àbí bẹ́ẹ̀ sì kọ́ wọ́n láwọn ní fún wa lẹ́tọ̀ọ́ wa àwa tá jẹ́ mùsùlùmí kó lè lè bá wa gba ẹ̀tọ́ wa tó yẹ ká gbà torí àmà gbọ́ pé nígbà tó wá sí láàrin wọn bó ló sọ pé bó ni wọ́n ṣe pín àwọn táwa ní wọ́n sojú wa níjẹ̀ ẹ̀ta lánàá kí ni wọ́n bá bọ̀ nígbà wọ́n débẹ̀ tán ráìsì kò thirty ó di kíni jama ó di thirty thousand ẹ̀wà twenty two ó di hundred thousand wọ́n máa ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ gan o àwọn kìíní yẹn ṣiṣẹ́ o ẹwọ́n tó wòye lion den àgbáńlá yà àwọn kìíní o kí ewúrẹ́ kan wá débẹ̀ kó lóun fẹ́ jà <laughs> a máa lè sọ mílíkù wá o tàbí mọ̀ pé o lè tẹ̀rí bọ̀ ọ́ kọ́kọ́ wo àníyàn tó ń ṣe kíní tó ń bá lọ tó bá jẹ́ àníyàn mo fẹ́ lè jẹ̀lú èmi náà fẹ́ lọ lè pín tèmi mo fẹ́ lè bu tèmi ní kọ̀sáàfà kankan tó ní kọ́ lọ ẹni ẹ bá mọ̀ pé o lè ní tẹ́ mọ̀ pé owó òlú ń bẹ lọ́wọ́ ẹ̀ o lè náà lọ́jà látijọ́ yìí títí lọ́wọ́ ní òun ní kẹ́ dìbò fún ẹ sì mọ̀ pé o lè ní jà ìtàwọn afá ń sọ kan yìí o àwọn afá sọ ní ẹlẹ́ darapọ̀ ẹlẹ́ dìbò táǹfààní bá ń bẹ̀ ń bẹ̀ fún àlèhùnmá tí ọba sáǹfààní ń bẹ̀ láǹfààní. àwọn ìlú kan bẹ tó ń fi àwọn àfà ní France àbáwọn ìlú mi ní Jazair wípé àwọn olórí ìlú àwọn wọn ní mùsùlùmí tí ọba ti vote àyè báyìí àyè báyìí ibiṣẹ́ báyìí ibiṣẹ́ báyìí wọ́n gbọ́dọ̀ gbá ìmú gan pvc ẹni wọ́n fi máa gbà wọ́n ṣiṣẹ́ tó bá ti díbẹ̀ àwọn afáà ní kan dìbò torí ẹ̀rù ń bá àwọn tọ̀hún yẹn pé àwọn fẹ́ gbéjọba èṣù àwọn fẹ́ gbé lílẹ̀ àwọn fẹ́ kún lọ́wọ́ ìyẹn làwọn kan máa pé àkọ́dá àwọn afáà ni wọ́n ní a lè dìbò ní àwọn afáà wọn sọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n fi májẹ̀mú sí sáwọn afáà ni a máa sáàdà àtàwọn fẹ́ dìbò àwọn afáà ni ká bá gba ten thousand ebi àti ètò láti fẹ́ dìbò àwọn afáà ní ká máa gbé àfótí ìbò lọ́nugbó ká máa lọlé tẹ̀ka mẹ́ ọmọ ìyàwó tẹ̀ka nugbó bọ́ bá ti rìn pẹ̀lú àwọn tí wọ́n ṣe kí ni àwọn tó ń fóòtì nínú gbó sọ́gbọ́n tẹ́fẹ́ dá sí yẹ wọ́n náà ti mọ̀ pé ní tẹ́ǹsẹ̀ yìí kẹ́ẹ̀kú kẹ́ẹ̀lẹ́ gbẹ̀sán lókun ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa owó ẹ̀yìn aráàmù ni owó ẹ̀yìn owó ẹ̀yìn jama ká máa gbowó ẹ̀yìn pé àwa ni ẹgbẹ́ síbẹ̀ ẹgbẹ́ owó yìí ẹni olóṣèlú tí bá ti ń sìn yẹn ẹ gbọ́dọ̀ dìbò fún ọyọ ẹsẹ̀ dìbò fún ṣe jama yẹ́n máa gbọ́ fún wọn ní ìbókù ọ̀túnla wọ́n ti fi mọ́tò ńlá wọ́n ti bí irú pé dollars pound sterling àwọn bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ńlá wọ́n náà sì mọ̀gbẹ́ ní iye owó ní fi ń ràbò ó sì náà dìbò fún àwọn afá ní ẹni tẹ́ mọ̀ pé tó bá jẹ ipò tí ó jẹ nínú òṣèlú yẹn yóò máa bá wọn ṣẹbọ kò sáàfà kan tí gbé dìgbò fún rẹ̀ àbí wọn náà lọ padà ṣẹbọ kò sáàfà kan tó ní kọ lọ bẹ̀ kọ lọ lè bàlùkì àmọ̀ rẹ jẹ́ nítorí pé ọ fáwọn aráàlú kí lèyìn fẹ́ sọ wájú ọlọ́run ọba tó fi jòkó síbi ọdún ọ̀ṣun tí ń jó ń bẹ̀ mùsùlùmí sì ni olóṣèlú làwọn ń ṣe kí ló fẹ́ sọ wájú ọlọ́run elóli ológun tẹ́lẹ̀ ọbẹ̀rẹ̀ òṣèlú wọ́n mọ káàkiri gbó wọ́n ságbẹ́rẹ́ sí ọlẹ́rí wọ́n dé bàtẹ́ mọ́ndì ọdún wọn ní àwọn òṣèlú ńlágbá o àṣàṣí ni o òṣèlú kọjá pé ẹbí kí wọ́n gbé kán gbà náà ni kò rí bẹ́ẹ̀ o kán tó débi wọ́n ti gbà yẹn wọ́n tẹ̀ nǹkan mọ́lẹ̀ o wọ́n tẹ̀ nǹkan mọ́lẹ̀ o wọ́n ta Al-Kùránì mọ́lẹ̀ wọ́n ta àdìsí mọ́lẹ̀ wọn ò ní gbọ́n tí ń sọ mọ́ bí àfa àdàkùn ẹ má ṣe wá sí àní ẹ̀ nínákàlí àṣírí owó tí wọ́n ta bọ́ndùmí tí máa fọwọ́ gbà bọ́ńkù lára tí máa fi ọwọ́ gbà ọta bọ́ńkù àwọn olóṣèlú àtàwọn alálàáfà kìí ṣe wà sí lọ́dọ̀ àwọn pọ̀ nítorí ọjà àwọn àfà yìí ó ní àṣeyọrí lára wọn nìyẹn olóṣèlú ọwọ́ afádùá ó sì wá fóògùn àfà tí máa ń da méjì papọ̀ kó wọn lè débi tóun ṣe kíni tóun lọ yóò dé promise àfà yẹn pé tá a bá ti débẹ̀ ààbùfẹ́ yìí náà ẹ kọ̀kọ́ lọ múra náà tí ájì bá dé ẹ lọ hajj lóṣìṣẹ́ pé àsìkò tí wọ́n bá ní wọ́n ń ṣe politics yẹn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń múra rẹpẹtẹ ẹni wọn ní hajj rẹpẹtẹ kéde gbogbo wọn ni wọ́n gba láìlà ìlàlá ògbọ́ òṣèlú lọ́ba wọn débẹ̀ ọmọ ya a béèrè pé wọ́n tọ́lọ́ fẹ́ lọ tọ́lá àwọn afáàní ká dìbò fún ọ torí àwọn mùsùlùmí ọ̀nà báyìí wọ́n ti àwọ́dù ẹ̀ owó ẹ̀dà hospital báyìí wọ́n ti àwọ́dù ẹ̀ àrógún mẹ́ nǹkan báyìí wọ́n ti àwọ́dù ẹ̀ bọ̀ àwọn bọ́ọ̀ láwọn gbèríko títí ò sí ọlọ́wọ́n godfathers wọ́n ti gbọ́ owó wọ́n mọ̀ gbé contract fún àwọn godfathers wọn ò ní ṣe àwọn olóṣèlú tó túbá ni wọ́n sọ fáwa àwọn olóṣèlú tó túbá nígbé tẹ́ǹsọ̀ lọ́nà nídìí bẹ́ẹ̀ yóò ní owó òun yáwó kóhun tó bẹ̀rẹ̀ kìíní yìí ni ibò ó sì ti débẹ̀ òun tó ń dá owó padà ten thousand fún wọn náà ara owó tí wọ́n yá nìyà ó ẹ̀hẹ́ wọ́n sàdá ten thousand yẹn padà sódẹ̀ tí wọ́n ti gbà á àbọ̀dẹ̀ pé owó oṣù tẹ̀ náà wọ́n fi di àdúrà owó yẹn èlé wọ́n fẹ́ fún lóṣù jàmá. tọ́ abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́n wa èwo la fẹ́ mú bẹ̀ kálukú mú yìí tí ọba fi ní rí bínú ọlọ́njọ́ alikiyama kálukú ọlọ́lẹ̀ mú yìí tí ọba ti fi ní kálukú ọlọ́lẹ̀ mú yìí tọ́ba mọ̀ fún òun ní rí ọlọ́run bá ń bẹ̀ níjọ́ alikiyama torí ọlọ́run rí ọkàn wa ọlọ́run sì rí iṣẹ́ ọwọ́ wa alam ya'lam bí anna Allaha ọlọ́run bá ní sí wọn mọ̀ pé mi ọlọ́run bá ń rí wọn ọlọ́run rí kọ́líbù ẹ̀yìn rí ọkàn ẹ̀ nítorò tó ti ṣe ọlọ́run mọ̀ tó bá dé pé ìwọ náà ọlọ́ọ̀fẹ́ lọ àwa rí pé ìtì bẹ lọ́kàn rẹ ni pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni tọ́ ọ̀pàdé ọlọ́run àwọn nǹkan wọ́n ní báwọn yẹn bá débẹ̀ wọ́n ní wọ́n máa ń dẹni ibú tí wọ́n bá ti débẹ̀ nítọ́fà ni pé òun nìkan lórí rẹ̀ ọ̀rọ̀ wa ni if you can't eh, beat them you join them tó bá ti mọ̀ pé ha àmọ̀ pé bó ṣe rí ni àwọn mí ń sọ ipò ìsáṣà àmọ̀ pé bí kí ní ṣe rí rèé mo ní ẹ̀mọ̀ sí wọ́n sọ fún yín bó láwàá ṣe kó ń bẹ́ẹ̀ owó ní sí ń wó lọ́kàn yìí owó ló ṣèlú owó ló ṣèlú ẹni bá rú owó ló ṣèlú ní sun owó ìlú látara bẹ́ẹ̀ ọlọ́run láàánú ẹ̀ kọ́ ṣàánú wa ẹ̀rí ìmọ̀ràn mi fáwọn àfa táǹpé bìtọ̀ ọkọ̀ túká kó wọ́ túká ẹlẹgbà bíbíìsì ẹlẹgbà bíbíìsì àníkúlódé wọn làwọn kìrìsìtẹ́nì wọn fẹ́ kìrìsìtẹ́náìsì nàìjíríà àwọn tọ̀hún náà ní ẹlẹgbà privc tẹ́ẹ̀bá ní privc ẹgbẹ́ ọwọ́ church kí ló dé wọ́n ní àwọn mùsùlùmọ́ fẹ́ islamize nàìjíríà politics náà nù ìdí wọ́n pè politics gángan ni wọ́n sì yẹ zulm ẹ̀yọ́ miami mùsùlùmí ń bẹ nínú òṣèlú kìrìsìtánì ń bẹ nínú òṣèlú gbogbo wọn pátá oye, ṣe wọ́n láti yọrí tí làáfọ́ òdòdí bọ̀ ọgbà gbogbo kéwúrí nígbọ̀rọ̀ wá rí báyìí jẹma àyàmàyà àwọn nǹkan náà ni wọ́n gbọ́dà wá wà ń bẹ́ mùsùlùmí ọ wà ń bẹ́ kiri ọ wà ń bẹ́ àmọ́ ẹmọ́tún ti àwà lòsùn náà síbẹ̀ mọ́ ẹja ṣiṣẹ́ tàbá ti ń ṣiṣẹ́ òkè ọ̀padà dáa iṣẹ́ wò láàmà ṣe òun náà ni ká máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ nípa la ilaha illallah tó wá dé pé la ilaha ọba wúlò lára àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àárín wọn ọ̀rọ̀ wọn ò ní rí báyìí wọ́n lọ jímọ̀ wọn ò gbọ́dọ̀ ń wí jímọ̀ wọn yìí ṣe wàhálì kọ̀ ẹ̀yin ló lóṣèlú kan lálẹ́kọ̀ rí níjọ́ àti bẹ̀rẹ̀ ó lè làṣà látùdé yọ̀dà wákà yóò fún wọn lówó yọmọ bá tiẹ̀ lọ. wọn ò láǹfààní tí wọ́n fi ń gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́run ni ẹ̀rọ máa bà wọ́n bẹ́ẹ̀ bá ti bà wọ́n wọn ò ní sówó abásùbásù tí wọ́n ti mọ̀ pé ilé ayé yọ padà tán ọlọ́run mọ́sà bá wa sàlékún ọmọ náà wọn a máa ṣàdúrà fún wọn ọmọ ya ìwọ́n náà mọ́tò ń lọ bẹ̀ mọ́ tàwọn tó wà ń bẹ̀lẹ̀ káwà fà oye ká máa pariwo wípé àwọn aráàlú gbọ́dọ̀ nímọ̀ nípa la ilaha illallah tẹ́bọ̀ bá ti ń bẹ lérí ilé ọlọ́run kò sí politics tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ succeed ọlọ́run ọba aláà ó ní wala nubaddilannahum min ba'di khawfihim amna ọlọ́run bá ní èmi ó yí fọ̀kànbalẹ̀ sọ́dọ̀ wọn ọlọ́run bá ní yí fòró kú ò ń pààrọ̀ fòró wọn pẹ̀lú fọ̀kànbalẹ̀ ọlọ́run bá ní fi wọn lọ́kànbalẹ̀ ya'budunani lópin ìgbà tí wọ́n bá ń sinmi nìkan wala yushrikuna bi shay'a tí wọ́n ṣe bọmọ lérílẹ̀ Suratu An-Nur aya 55 ọlọ́run bá nígbà náà lọ́kàn wọ́n tó ṣe kíní ní ó tó balẹ̀ tọ́ kọ́mọ̀sẹ̀ bọ́ mọ́lérí ilẹ̀ ní kọ̀ǹdíṣọ̀ tó lọ́wọ́ bá aláàfi kalẹ̀ lérí pé ìgbà tọ́kàn wọ́n tó balẹ̀ nígbà tí ẹbọ bá ṣe kíni tó bá kóra lè ní ọlọ́run mùsùlùmí tó dé ọ̀ṣun mùsùlùmí ni wọ́n dìbò fún wa bí ó tún promote ọdún kíní ọdún ọ̀ṣun àwọn afáàsì tẹ̀lé lẹ́yìn àwọn fásitì tún sọ pé àníṣe òun náà lọ dájú ọkọ̀ skul àbí wọ́n try wọ́n da ojú ọ̀nà wọ́n gbìyànjú làyín náà ṣọlákìtà ńkọ́ làyà àbàtọ́ ńná àmàlùkà ẹ̀ẹ̀ka yín pété ìbá fẹ́ bọ́kún sẹ́ẹ̀ gbogbo iṣẹ́ ẹni tó ṣe yóò sì bàjẹ́ wájú ọlọ. sẹ́rí ọ̀rọ̀ alálàáfà tí wọ́n sọ pé ẹja sòṣèlú ẹja sòṣèlú kò sẹ́nìkan tí ò fẹ́ kí lù ọ́ dáa gbogbo àná la fẹ́ kẹ́ni eré ọwà ń bẹ́ẹ̀ gbogbo àná la fẹ́ kẹ́ni eré àmọ́ ẹ má jà á fún ẹ̀kọ́ tanná fúnra wa má kéèyàn lóun fẹ́ tanná kọ́ wa mẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀kọ́ tútù. ọ̀pọ̀ àwọn tí wọ́n bá ti ń pariwo àwọn olóṣèlú àwọn olóṣèlú àwọn olóṣèlú a pé kí lọ́dà wọ̀ tàwọn olóṣèlú pọ̀ èmi àni ẹ̀sà dìbò ni èmi ọ̀fà yẹn lẹ́wọ̀ níbo ní àdìgbò ọ̀sọ́ bí tá lọ èèyàn rẹ táwọn afáàṣẹ fati wá pín káyàn yẹn ọ ju èèyàn rẹ yẹn fún wa tọ́ba wá júwe èèyàn rẹ yẹn tó ní PDP lẹ́yìn jimá àwọn jama masalasi ti pín sí méjì àwọn ní APC ìmáàmù wa ní ẹmú kanu méjèèjì àwọn méjèèjì wọ́n pariwo pé mú kan báwo ọ̀rẹ́ ní pdp àwọn tọ́wọ́ ni oh mú kan báwo ẹni apc ẹ mú kan báwo ẹni táwọn jẹ̀mọ́ kárí nǹkan jẹ tí màá bá wá ní ìkílẹ̀ àlẹ́nu rẹ̀ pé èmi ó pdp ní bá lọ jímọ̀sẹ̀ tú nìyẹn àbódìkílẹ̀ pé apc lèmi bá lọ jímọ̀sẹ̀ tú nìyẹn àbó ní bẹ́ẹ̀ mi ṣe wáyé o oyé lébọ̀ lèmi ṣe ní jimá ni wọ́n ti máa fún lésì pé imam ẹ gbádùn ẹ bá gbádùn ni ẹ tún fẹ́ dá wa padà tó kú ẹrú àná tí wọ́n jẹ́wá jẹ́wá jẹ́wá ìmọ̀mọ̀lẹ́ ìmọ̀mọ̀ láwà ní délé náà yìí náà àfáà ni ọwọ́ ń democracy democracy democracy lẹ́nu ẹ̀ ẹ dìbò ẹ dìbò ẹ dìbò kọ́dà àwọn tó sọ ní wípé àwọn tó bá ní ẹ má dìbò Boko Haram ni wọ́n Boko Haram báwo <laughs> wọ́n ní bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ náà ẹ dákun kan ọ̀rọ̀ dìbò pẹ̀lú Boko Haram ọlọ́run láàánú ẹ̀kọ́ sànú wa mọ́sàáfíwáṣẹ́ kò gẹ́ àwọn alifẹ́sìn kan gbájúmọ́ bí wọ́n ṣe máa dálé kéwúlẹ̀ báwọn ọmọ mùsùlùmí ọmọ ní tàwhídì tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé táwọn àwọn mùsùlùmí tí wọ́n bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹnìkan náà ní wọ́n padà bọ́ sókè ìjọ kan tí wọ́n mọ̀ sí dáadáa àmọ́ gbogbo àwọn ọmọ tó ti ya yahoo mọ́ alọ́wọ́ ìjàmá àbí kò sí àwọn ọmọ yahoo boys ládùúgbò tí tí ń dáyà ajáyà tí ń dẹ́rù báyà pé ha bóòlọ̀ láwùrí báyìí iṣẹ́ àwọn afá nìyẹn èyí ti iṣẹ́ àwọn olóṣèlú wọ́n mọ̀ sàdúrà kọ́ lọ́n gbẹ́ni rẹ síbẹ̀ ẹni bá sì ti débẹ̀ oyé ìjọba pàdé rẹ̀ ó ṣe wáàsí fún ìjọba láǹfààní àti lọ́lẹ̀ wò ó ṣe wáàsí fún láníyàn pé ọ̀nà lè ṣe wáàsí kìí sàníyàn pé ọ̀nà lè gbà nínú owó ìlú láti fi kọ́lé kí ó láti kọ́ mọ́sálásí ẹlẹ́ gbà nínú owó ìlú láti fi kọ́lé láti fi ra mọ́tò bẹ̀m̀bẹ̀ láti máa fi wọ sọ́ká gbogbo ẹni tí ń gbowó ìlú ọlọ́mọye gbogbo wọn ẹnìkan ò ní gba owó ìlú sápò àbíkọ́jọ́ dára ọ̀dára fà haúsá kan àwọn tí wọ́n máa ń gbé yàn pamọ́ yẹn àwọn kidnappers yẹn wọ́n gbé afá yẹn haúsá ni wọ́n ní kọ́ lè wá ten million wá wọ́n wá gbogbo àwọn family wọ́n pe mọ́sálásí wọ́n dáwó owó pé àfáàní ẹ̀dàkùn ẹ̀bá sọ fún àwọn tọ́lọ̀ ń bá kẹ́ ẹnìkan dàkùn káràn mi lọ́wọ́ àwọn bíbò yìí wọ́n ti pinnu pé lẹ́yìn ọ̀sẹ̀ kan àwọn pa òun ni o àbáyẹn wá ń sọ fáwọn tí wọ́n wà ń ta lásìkò tí wọ́n bá gbé fóònù fún náà ni o wípé ẹ àwọn tọ́lọ́run bá kẹ́ ẹnìkan ṣàánú mi àmọ́ ẹ dákun ẹ olóṣèlú o nítorí pé òun máa ń jí ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀. kí àfọ́mọ́ fi chairman local government sákọ́ ipe a chairman local government ó wà nínú jọ wa tó lẹ́yìn náà kọ́ ọ̀rọ̀ ti dàrú ni kọ́lọ̀ wọlá àánú ẹ̀kọ́ mọ́sẹ̀ ṣàánú wa. ká máa ṣe conference fún àwọn tí wọ́n bẹ nínú òpó ìjọba ká máa ṣe conference fún wọn wọ́n àwọn tó wà ní institutions àwọn náà wọ́n padà àwọn náà wọ́n ṣe political science wọ́n padà di adarí ìlú iṣẹ́ ìpìlẹ̀ nìyẹn káwọn afọ́mọdé sẹ́mínà fún wọn báwọn kan bá gbé ìbò láàrin wa àwọn kan gbé ìbò ju ilé ìbò lọ ní àwọn àfa látara bẹ́ẹ̀ a máa bí di àlùmà abẹ́lẹ́ ọ̀nà ìlànà rẹ̀ kọ́lọ́ mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan ẹni wọ́n bá ta wí kọ́lọ́ jọ sáǹfààní fún wa àwọn afá pín sí méjì àbí níbo ni wọ́n wá ń lọ mẹ́ níbo lọ́lọ́ sẹ́rí àwọn afá méjèèjì yẹn ẹnìkan ọ̀gbọ́dọ̀ fẹ́nu àtẹ́ bá àwọn méjèèjì mafsada pé tàbá jòkólẹ̀ aburú yẹn pọ̀ tẹ́nìkan kan tàbá bá wọn dá sí àmọ́ a dá sí wọ́n gbé mọ́jẹ̀mú kalẹ̀ sáàlẹ̀ fọ̀fíìlì mọ́jẹ̀mú yẹn jẹmọ́ tọ́ àwọn tí wọ́n ní ẹ má dé bẹ́ẹ̀ kẹ́nìkan má gbé wọn boko haram kẹ́nìkan sì má pè wọ́n ní àwọn àfáà tí wọ́n ríta àwọn ulama fatawa nifas wal àwọn èèyàn ronú débi pé ọmọ ìyá tábà ju ọ̀bẹ lẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ ní òfin ṣe kíni ní òfin lélẹ̀ torí pé foundation yẹn foundation yẹn ò gba ọ̀rọ̀ ọlọ́run láàyè definitely wọn lè succeed àwọn ní kálukú mójútó rẹ̀ orí fámílì rẹ̀ iṣẹ́ tọ́lá bá ní oríṣẹ́ makirun wákàtí márààrún kò sì máa gbé bùkátà tó kọjá agbára rẹ lérí ọ̀rọ̀mọ̀sẹ̀mí rẹ títí màláìka kú òfin ṣégíní yóò fi dé o ní ní ẹrù lọ́rùn ẹrù ìlú àwọn tó sì ní tọ́ ọ̀tẹ́ rí èèyàn tí yóò lè yí nǹkan padà tó ṣúọ̀ 99 percent tí ò ní dọ̀hún tí ò ní sọ fún yín pé ah, bá a ṣe rò pàbà kọ́ o ẹwà ní bá a sọ fún ọmọ lọ sọ́wọ́ ọmọ wa bọ̀ wá lé à ah, wọ́n ní jíìpù tí bẹ́ẹ̀ lọ́ọ̀kan yèmí náà fẹ́ gbàdé mi mi náà alára ni wọ́n kọ́ ilé tí wọ́n dá ìgbà tí ìgbà tó sọ̀kalẹ̀ àmọ́ gbogbo ẹ̀nà àgbàlápátá gbogbo ẹ̀nà gbogbo tá a kọ́ sílẹ̀ ayé pátá ní ọ̀padà dàwó yẹ́wàá ku ẹ̀sán lẹ́ni tá a gbáyé sí kásọ̀rọ̀ àwa o especially ẹ̀yin àfa tẹ́ ẹ bá ń pèpè síbi òṣèlú òṣèlú òṣèlú àwọn olóṣèlú ó lò yín wọ́n padà lò yín wọ́n yọ wá báyìí ìgbẹ́ bá sọ fáwọn jàmọ́ ẹ̀ ní àwa lọ́kàn tó bá sì ti sọ ó ti tẹ́ torí kìí ṣe pátì yẹn nìkan lọ́wọ́ mọ́sálásí kìí ṣe pátì yẹn nìkan làwọn tó ń gbọ́rọ̀ rẹ̀ tọ́ba wá ní ẹmọ sòṣèlú wọn béèrè pé ibo ni káyà sí ẹmọ ṣèwádìí fáwọn tó ń lọ bẹ́ẹ̀ ẹmọ ṣèwádìí fáwọn tó wà ń bẹ́ẹ̀ ẹ̀sì máa ṣe wáàsí fáwọn tí wọ́n fẹ́ lọlé bankan jẹ́ kọlọ́mọba ọwọ́ láàánú ẹni kọ̀ọ̀kan wá kọlọ́mọdé adọ́rùn mọ́tọ́ ọlọ́mọdé akọmọdé àṣìwí ọlọ́mọdé àṣìsọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́ ló máa ṣe àlékún dáadáa fún wa ló bá tún àwọn ìlérí wọn ṣe ló bá tún wọn ṣe gbogbo àwọn ìlérí tí ó débẹ̀ tí wọ́n ṣe dáadáa tí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run wọ́n lọ́ bá sábà gbé wọn débẹ̀ gbogbo àwọn tí ó débẹ̀ tí wọ́n máa hàn wá lè mà wọ́n máa dà wá láàmú tí wọ́n máa foró wa lọ́ba aláàkọ́bá yàgá mọ́ wọn dì í kọ́lọ́ba aláàkọ́mọ́sájà látìbọ̀tán استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا